إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقفني الله سبحانه وتعالى وترى صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله ثم تسوات لي لك ولكن صحيح البخاري كتاب التوحيد باب قول الله تعالى عن الغيب فلا يجد على غيبه أحدا حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن إسماعيل عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها قالت من حدثك أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد كذب لا تضيع عائشة àìṣẹ́ fọ́lọ́mà tó wà ìlú sí ó sọ fún تير ترنجا مسروق بن العشرة الأمداني الواضعي أبو عائشة رحمه الله تعالى إكلا رما تابعون وتوجه ومتوف وصحابة رضوان الله عليهم لا رما أبدا تابعون ومروة مسروق وما الأشبه lára wọn tí ó gba àhàdíìsì anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní tó gbà wá láti ọ̀dọ̀ ìyàwó aisha radiyallahu anha ló wà mùsùlùmí ní ìyàwó aisha kọlọ̀mà tó wà ayọ́nù sí ó sọ fún mi jọ pé man hajjafaka anna muhammadan sallallahu alaihi wa ra'a rabbahu faqad kadaba ẹni tó bá sọ fún ìyẹn Masruq wípé Muhammad tó ń ṣe anábì ọlọ́wọ́ bá bákan náà tó jẹ́ ọkọ fún ìyàwó Aisha radiyallahu anha ẹni tó bá sọ fún ẹ wípé Muhammad sallallahu alayhi wa sallam ra'a rabbahu ó ọlọ́run rẹ̀ ó olúwa rẹ̀ nífẹ̀ẹ́ kéfèé ọ̀pọ̀ kábàbà ẹ̀yìn ti gbá àpàrọ̀ mọ́ ọlọ́run lọ subhanahu wa ta'ala wa huwa yaqul torí pé ọlọ́run bá sọ ipé láti bẹ̀rẹ̀ kòrò àbọ̀sọ ojú kan àbáwọn ojú òde ìran kíríkà ọlọ́run ọba àwọn ojú òde ìran kíríkà ọlọ́run ọba wa man haddathaka annahu ya'lamu al-ghayb ẹni tó bá dẹ̀ sọ fún wípé ànábì mọ́ tó ń jẹ́ kọ́kọ̀ọ́ صلى الله عليه وسلم فقد كذب يرلقا وهو يقول الله سبحانه وتعالى سيدي لا يعلم الغيب إلا الله كسيك تمقق أيدي الله سبحانه وتعالى so eléyìí orí nílẹ̀ ìkànnì kí ni àkọ́kọ́ òun náà ní pé àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam orí ọlọ́mọba ní fètèkè orí ọlọ́mọba ní fètèkè tàbí orí ní ayé káwà yìí títí àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi jẹ́ pé ọlọ́mọba orí ọlọ́mọba ní fètèkè báyìí ìyẹn ní ó mẹ́ ní ìbámu pẹ̀lú nǹkan tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé wa ilamu an ahadan minkum lam yara rabbahu hatta yamut nabi sallallahu alayhi wa sallam ó ní ẹlọ́mọ wípé ẹnìkan nínú yín ò lè rí ọlọ́wọ́n àti kò séèyàn kan nínú yín tó lè rí ọlọ́wọ́n bá hatta títí ikú ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òdìlé yìí kò sẹ́dọ̀ ọlọ́run ọba kan torí ọlọ́run ọba lórí ilé ayé ní fèdèdè ní olúkorojú kò sí kò sí ànábì ọlọ́run ọba kan torí ọlọ́run ọba ní fèdèdè anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó lórí olórí àwọn ànábì ọlọ́run ọba orí ọlọ́run ọba níbi ìdíje so tó fi jẹ́ pé anábì Musa alayhi salatu wassalam ó ń sọ fún ọlọ́run ọba ìgbé rọ́bì arìnrìn angur ilayka rí ọlọ́run ọba ní jẹ́ ìrí ẹ̀ qala lan tarani ọlọ́run ọba sọ fún pé olórí ni walakin nítorí al-jabal ṣùgbọ́n òkè tó ń bẹ ń wájú rẹ̀ máa wo òkè rẹ̀ فإن استقر مكانه tókè yẹn bá rìmẹ́ bó ṣe rìmẹ́ fọ́tọ́ fọ́tara rẹ̀ ó rí nígbà rẹ̀ فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا ìgbà tí ọlọ́pọ̀ bá tó ra ara òkè jàálàhù dákà ọlọ́pọ̀ bá fóòkè yẹn yẹmọ̀yẹmọ̀ ní pẹ̀lú tó ra fi ara òkè yẹn ìjọba ti lè mú òkè fọ́yẹ́mọ̀yẹ́mọ́ ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òkè kí ni ó ṣẹlẹ̀ sí fàkàrà musa sọ ikọ̀ ànábì musa lẹ́sẹ̀kẹsẹ̀ ló ṣubú lulẹ̀ lẹ́ni tó dákú falama àfọ́kọ́ ìgbà tí ọlọ́mọ ọba ní kó tají padà qala subhanaka ànábì musa alayhi salatu ó ní máa rí ọlọ́mọ ọba tó ju ilé ìkọ́ mo túbá lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá pé mo bèrè lọ́wọ́ rẹ̀ pé kò yé kí n rí wọ ana awọ lórí mi èmi náà yìí tó fojú hàn wípé kò séèyàn tán bó ti léwu ẹni yẹn kó pàtàkì tó kó kàǹkà tó kó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba tó tó wà rí ọlọ́run ọba ní kékeré láyé ń bí kò sí ẹni rẹ̀ not anabuwa muhammad sallallahu alayhi wa sallam so ló fi jẹ́ wípé ìgbà tí wọ́n bèèrè lọ́wọ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ilẹ̀ ẹnu àdìsí àbúbáyé ike alra aisa bàtánà ni ló ń lọ sí sánmà torí wípé anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá mú ṣe ìrìn àjò orí ìrìn àjò láti mọ́ká lọ sí jerusalem kéèyàn bá dẹ̀ máa rìn àbí tí ó gùn rànkúmí àbí tí ó rìn láti ìbẹ̀yẹn ní ìrìn àbí ìrìn ọjọ́ tí ó máa rìn láti mọ́ká lọ sí jerusalem yóò lo odidi oṣù kan láti débẹ̀. sọ́dọ̀gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ó wà lọ sí Jerusalem lóhùn kan ṣoṣo tó ṣe pé nígbà yẹn ní wọ́n á ní nǹkan tí ó possible yìí bó tẹ̀ pé lónìí nǹkan tó possible yìí by air láti Saudi láti Mecca sí Jerusalem hours there ó lè mọ́ tó four hours àbí five hours ẹni yé lọ so tó bá padà dé náà ni ó lè mọ́ lò tó yẹ rẹ so tó túmọ̀ sí pé lóòwù kan ìyẹn lè lọ Jerusalem kó tún padà ṣùgbọ́n bẹ́ẹ̀ alẹ́sọ̀ láàtàlámọ́ sọ fún àwọn ará Mẹ́kà wípé òun lọ sí Jerusalem òun dẹ̀ tún padà lóru yìí àwọn onírọ̀ ni kò sí ní tó jọ wọn nírọ̀ ni kò sí ní tó jọ ìfà tẹlomi gan tó pa ìsìláàmù tẹ́lẹ̀ ẹlòmí ìtòlẹ́ kúrò ní ìsìláàmù tẹ̀ka òkúrọ́ lọkùnrin tí àtẹ̀lé yìí kámá àti sọ yìí tó wá gbéra láti Jerusalem lọ sí sánmà kéèké èyí ń jẹ́ kí àwọn mi wò pé àlètèlè délé ẹlòmí tó bá ìsìláàmù lóhùn ìsìláàmù mọ́ الرؤيا التي أريناك إلا فتنة للناس الله aláti ìtààmúẹ̀rí àwọn ọlọ́run ọgbọ̀ òtú ìṣeré o máa ṣe pé kí kó lè jẹ́ fìtínà fáwọn èèyàn torí ọlọ́run bá máa dáhùn èèyàn wò bẹ́ẹ̀ kò ṣe pé ẹni tó bá ta gbọ́ iná ni yóò lékún ẹni tó bá fárígá yóò yà pèpè pẹ̀lú ẹ̀ tó ẹlòmí ó apostáìsì kúrò ní islam olóhùn òṣì islam mọ́ ọlọ́run bá ní wọ́n ṣẹ́jọ́rọ̀ tẹ̀lé náà lẹ́rú nẹ́ta ìkùrán àti igi tó ṣe pé ó jẹ́ gi tá a ti gé kù fún nínú alkùrán kí la lọ́dún ìgbélé onígbà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó lọ sí sánmà kéèké bó ṣe lọ sí jerusalem sámà kéèké tó wà lọ ìgbà tó wà dé àwọn sàádé wọn ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣó orí ọlọ́run ọba ṣó orí ọlọ́run ọba anábíwá muhammad sallallahu alaihi wasallam wa ni núùrù ìmọ́lẹ̀ ìmúrí anna aram fún mo ṣe fẹ́ràn ọlọ́run ọba níbi anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ló sọ ilé yìí gbóhùn orí ọlọ́run ọba sọlọ́m jẹ́ pé orin ẹnu sàhí muslim bákan náà sunu tirimidi àtàwọn tí ra hadith mi ẹgbẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam oní ṣùjáàbù wù núùrù nítí òde ká máa rọ́ lọ́wọ́ bá ìmọ́lẹ̀ àrípánábí ló ń wí ìmọ́lẹ̀ hijabu nuru in tó ṣe gàdá ọlọ́run ọba tí ò jẹ́ ká máa rí ìmọ́lẹ̀ láwọ́ kẹsọ́fọ̀ òun tí àná tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ká ìmọ̀lẹ̀ yẹn kúrò la ahrakat subhatu wajhihi manta ilayhi basaru min khalqi ìmọ̀lẹ̀ ojú ọlọ́run ọba kò bá máa pa ń gbogbo nǹkan tó bá nìkan sọlọ́ pé a lè díẹ̀ rírí ọlọ́run ọba torí àlàlà àánú ọlọ́wọ́n ọba tó ṣe fún wa òun ni pé kò ṣe ara ẹ̀ lẹ́ni tá a rí láyé ń bí kò ṣe ara rẹ̀ lẹ́ni tí a rí ní ayé ń bí ó fi ìmọ́lẹ̀ ó fi ṣe gàgá tí ó jẹ́ kí kárí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọlọ́jọ́ pé kò sí ẹ̀dá kan tó lè rí ọlọ́wọ́n ọba nípa ìgbésẹ̀ lọ́dún kúrò ní láyé ń bí lánàá bí mọ́tà ànábì kan tọ́lọ́wọ́ bá ń kò lè rí ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni kò sí wà ní nǹkan tí ó rí ọlọ́wọ́ ọba ló jẹ́ pé lára àwọn ìsọkúsọ táwọn mi máa ń sọ kò ní fóun rí ọlọ́wọ́ ọba òun àtọ́lọ́wọ́ ọba òun rọ́lọ́wọ́ bá ń pè tètè báyìí òun àtọ́lọ́wọ́ bá jọ ṣe mítìnì ilé ìsọkúsọ ọ̀rọ̀ yìí òníyàwó àìsàn tọ́ka sí ní ìpè man haddathaka anna muhammadan ra'a rabbahu faqad kadhaba ẹni tó bá sọ fún pé muhammad rí ọlọ́run ọba ó rí ọlọ́run rẹ̀ ní ó rí olúwa rẹ̀ faqad kadhaba ẹnìyẹn ti parọ́ ẹnìyẹn parọ́ torí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí ẹ̀ kò sí ẹ̀dá nínú àwọn ọmọ ènìyàn ní lórí ilé ayé tí ó rí ọlọ́mọba àti john gbèdé alkiyama john gbèdé alkiyama òun ni àwọn olùgbàgbọ́ òdodo wọn ó rí ọlọ́mọba ní rí ìlú ọlọ́mọba ní ojú oníyàwó ìrí náà dóra tó àwọn ojú kan tó bá di john gbèdé alkiyama wọn ó jẹ ojú tí ó da tí ó tutù mímímí ìlà rọ̀ sí àná àdéròtún tí wọ́n mọ̀ wú ọlọ́mọba wọn báyìí tí wọ́n mọ̀ wo ọlọ́wọ́n ọba wọn báyìí so ló jẹ́ pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam oní tó bá di jọ́ gbé ní alkiyama gẹ́gẹ́ ṣe rí nínú sàì muslim àtàwọn tí ra àdífì mí náà ó ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala idha dakhala ahli aljanna aljanna tí àwọn ọmọ aljanna bá wọ aljanna ó ní yaqulu yaqulu Allahu tabaraka wa ta'ala ànábì ní ọlọ́wọ́ ọba ọba àlékiọlá ọba tó mọ́ kankankanká kúrò níbi gbogbo ìdọ̀tí yóò máa béèrè lọ́wọ́ àwọn ẹrú rẹ̀ àzìlúkùn ṣe máa ń àwọn àlùkùnà kẹṣẹ́ torí ìdúnà àzìlẹ́kùn ṣe kankan ẹgbẹ́ kí n lé e yín kú láti gbogbo ìgbádùn tí mo ti fún yìí ṣe ẹ̀tún fẹ́ nǹkan lẹ́yìn rẹ̀ àwọn olùgbàgbọ́ olùgbé tán wà jẹ́nà ọlọ́mọba kó kàwá fún ara wọn wọ́n máa sọ wípé kí ni àfẹ́ alámtọ́bọ́lì ojú àná wọ́n lọ́wọ́ ọba ó ti tàn mọ́lẹ̀ sí ojú wa wọ́n lọ́wọ́ ọba ó tàn ìmọ́lẹ̀ sí ojú wa bákan náà lára nǹkan tí wọ́n lọ́wọ́ wa lámtúnjìnà nìyẹn inú àjẹ́nà òun ní táà ń ó ṣe ìlú wọ́n Allah subhanahu wa ta'ala ló wà yọ̀ǹda fún wọn ipe kan rí o anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní fama òwútú wọn fún wọn ní kẹta àtọ́ràn ní ẹ̀bùn kan àbí kẹta àhábà ilé yìí nínú nazar ila rabbihim azza wa fún wa nífẹ̀ẹ́ sí ju rírí tí wọ́n rí ọlọ́wọ́ bá lọ́wọ́ ìtí ó kọ́ náà òun náà ni wípé káwa náà lápòjúwe láti máa jẹ̀rán àti méjì yẹn kan ká mítì ẹ nìyẹn ìjọba bá padà mítì ẹ àmọ́ bí inú wo ṣe dùn sí bẹ́ẹ̀ náà làwọn olùgbàgbọ́ òdodo ìjọba bá padà rí Allah subhanahu wa ta'ala ayọ̀ àti dùnú òun yóò bò wọ́n dáró kọ́lọ́mọ subhanahu wa ta'ala kó fún àwọn tí ó rí ní rírí ìgbádùn ní rírí ayọ̀ torí pé àwọn míì wọ́n á rí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n rírí ìtẹ́sìyàn ni rírí ìdánwò ni òun náà nígbà táwọn yẹn bá ń bẹ ní gbangba àta ìyáàmù rírí eléyìí ta sọ pé rírí ìdùnnú rírí ayọ̀ rírí tí ojú òtútù mímímí inú àlùjẹ́ náà ṣùgbọ́n ní báwọn ní orí ọlọ́wọ́ wa rí sí ìdánwò yìí so àwọn míì nínú àwọn tó ṣe wípé wọn tó ti ọ̀rọ̀ ọlọ́wọ́ wa ọlọ́wọ́ wa ní ìnà arọ́dì ní ọmọ ìdí ìlànà àjòbó àwọn tá ń sọ èyí tó bá ti jọ́pin bí i àti àmà wọn àjábà wọn àwọn àmì dékárí àwọn náà ni àwọn tó ṣe wípé wọ́n jẹ́ kéfèèrè àwọn mùnáfìkì ṣùgbọ́n tó bá rí ọlọ́wọ́ ọba èyí rí ìdánwò bí ìgbà téèyàn fi nǹkan láàrin lójú tí wọ́n máa tún wọ́n rí ọlọ́wọ́ ọba ní rí àdùn tó ṣe tí wọ́n máa rí ọlọ́wọ́ ọba ní gbogbo ọgbà àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo sọ́dọ̀ gẹ́gẹ́ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam oníwà máa ó tó àbọ̀ àhábà ilé ìnànà lọ́rùn إلى وجه rabbihim azza wa jalla kò sẹ́kùn kan kò sí dáadáa kan tí ọlọ́run ọba tí ó ṣe fún wọn tóbi tó wọ́n rí ọlọ́run ọba lọ. àdùn ìgbádùn ìdùnnú ni ó jẹ́ fún àwọn olùgbàgbọ́ obìnrin ṣùgbọ́n bí fún ọkọ́ náà bá tó jẹ́ kí wọ́n rí òun wọ́n rò gbogbo tí ọlọ́run bá fi fún àwọn nínú àjẹ́jẹ́ ní ìgbádùn kò sí kan ní mọ̀lẹ́kí àwọn tó wá kí làwọn tún wá ṣùgbọ́n láwọn ló wà dé kẹ́mọ̀ pé nǹkan ní ìgbẹ́ tó ti ju eléyìí lọ òun náà ní kí wọ́n rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba kó mọ́ dùn wá nírí rẹ̀ nírí ti ayọ̀ àti ìgbádùn ṣùgbọ́n láyé kò séèyàn kan tó lè rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìlú èké o ní ojúkorojú kò sí ẹni kò sí ànábì kan lórí ọlọ́run wa ní ṣèkété bẹ́ẹ̀ ni kò sí wòlíì kan tí ó yọ ọlọ́run ọba kò sí èèyàn kan tó lè yọ ọlọ́run ọba ìjọ ń gbé ti àlùfíàmà òní lílé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ ayataka òfin ilẹ̀ so yàwó aisha radiyallahu anha ó sọ fún masruq ibn al-aisha radiyallahu anhu ó ní man haddathaka anna rasulullah sallallahu alaihi wa sallam ra'a rabbahu faqad kadhaba ẹni tó bá sọ fún ẹ pé ànábì muhammad sallallahu alaihi wa sallam قولي ولو وبارك قد كذب من حدثك أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد كذب أن يقرأ أن يقرأ àwọn afáàmì wọn sọ pé anabi muhammad sallallahu alaihi wa sallam nìkan lórí ọlọ́run ọba nígbà tí ó lọ sókè ṣẹlẹ̀ yìí ó wà ní hadith abdullahi bin abbas àdìsí kan wá tó sọ wípé ráà muhammadu rabbahu muhammadu ọlọ́mọba rẹ̀ ìkejì wá سترى محمد ربه بفؤاده مرتين àníkù Muhammad sallallahu alaihi wasallam ó yọ ọlọ́wọ́ ọba rẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ lẹ́ẹ̀mejì àwọn àfọ́ àwọn ní ra Muhammad rabbahu rírí tí Abdullahi bin Abbas sọ ń lẹ̀yẹ rírí ọkàn ní torí ẹ̀ ló jẹ́ pé níbi ẹgbàwá kejì ó dé pẹ̀lú pé kí ni pẹ̀lú ọkàn rẹ̀ kò ṣe pé orí ọlọ́run ọba fètètè so láti lè fi agri pẹ̀lú hadithi kejì tí a rìn sọ̀lá sọ́lá tó sọ pé lóòrùn anna ara ìmọ́lẹ̀ láti ìmọ́lẹ̀ mo rí kó kò ṣe pé orí ọlọ́run ọba kò rọrùn fún mi láti rí ọlọ́run ọba ó dẹ̀ ń bẹ ní ìbámu pẹ̀lú tó ṣẹlẹ̀ sí anábì Musa alayhi salatu wa so ọ̀rọ̀ Abdullahi bin Abbas ọ̀rọ̀ yẹn méjì ìkan bẹ tó ṣe pé wọ́n dé pẹ̀lú pórí pẹ̀lú ọkàn rẹ̀ ìkejì wọn àdé so ibi wọn àdé yẹn àwọn àbá wọn ní ká gbé lọ síbi tí wọ́n dé ipórí pẹ̀lú ọkàn rẹ̀ ni tí ó fi àgírí pẹ̀lú ọ̀rọ̀ anẹ́bíwa Muhammad sallallahu alaihi wa sallam tí ó lè àgírí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí anẹ́bí Musa alaihi salatu wa so ọ̀rọ̀ Abdullahi bin Abbas kò ní tako ọ̀rọ̀ rẹ̀ ní ìtòsánbó bí kò lè ní tako ọ̀rọ̀ anábì kò ní tako ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní tako ọ̀rọ̀ yáwa Aisha radiyallahu anha tó sọ wípé ẹni tó bá sọ fún ayé bí nígbà tó ti kọjá kò sẹ́ni tí ó yọ ọlọ́mọ ọba nífẹ̀ẹ́ tètè láyé bí nígbà tá a wà yìí àtìgbà tí ó sì máa bẹ àtìgbà tó ń bọ̀ wá kò sẹ́ni tí ó yí Allah subhanahu wa ta'ala ló jẹ́ pé ìyá wa Aisha oníláàtúndìríkù àbùsọ́ọ̀rù lọ́lọ́run ọba sọ̀rọ̀ láàtúndìríkù àbùsọ̀rọ̀ ojú òde rọ̀pẹ̀ká ọlọ́run ọba

alèrí kankan ní kíkà mọ details nǹkan yẹn ṣùgbọ́n details ọlọ́run bá kò sẹ́ni tó mọ̀ kò sí ẹni tó mọ̀ ìmọ̀ ọlọ́wọ́ bá kò sẹ́ni tó rọ kíkà rẹ̀ wà láyé ìtúná ní ẹ̀mí ìṣe ìṣe ní ẹ̀mí ọlọ́run wa subhanahu wa ta'ala ní ẹ̀ẹ́dẹ́ rọ kíkà ìṣe ní ẹ̀mí àti kankan ìmọ̀ ọlọ́wọ́ bá kí arọ kíkà rẹ̀ wọ́n sọ káàtó kìrìkọ ọlọ́mọ ọba pẹ̀lú mọ́ wa ìmọ̀ ọlọ́mọ ọba àdínà ń pa ẹ̀ káàrọ̀ kìrìkà gbogbo ẹ̀ sọlọ́jọ́ ní pàtí kan ní wọ́n sọ wípé olóògùn ni ànágbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ̀ nínú ìlú níkà ẹ̀ẹ́dìmọ̀láwàṣì wal qalam ó ní lára tí rẹ̀ Muhammad náà sallallahu alaihi wa sallam ó ní ìmọ̀ láhùn màbóòdù aláhùn màbóòdù àti ìmọ̀ wàhálà tó ṣe pé ọlọ́run ọba kọ alámọ̀rí gbogbo nǹkan sí tó ṣe pé mú ẹ̀ náà lọ́lọ́run ọba ní kí Kùránì kó máa bẹ́ so ó wá ní lára ìmọ̀ ànẹ́bì nìyẹn àwọn afáwà ń bèèrè pé ọmọ àgbà fọ́ ìtàlélá tó bá ṣe pé ìmọ̀ aláwọ̀ ìmọ̀ àfúdù àti ìmọ̀ kọ́lá lára ìmọ̀ mọ ànábì èwo wá ní ìmọ̀ ọlọ́run ọba èwo ní ìmọ̀ ọlọ́run ọba fọwọ́lá lè ń tó nàbì ṣe é ní èyí ìlà mi máa ṣáà wọ́n lè rọ̀kìrìkán kẹ́kẹ́ sí ìmọ̀ ọlọ́run ọba àyàfi tí kó bá ń bẹ́gbẹ́ orúkọ ọlọ́run ọba láti fún wa mọ̀ so kò sẹ́ni tó nímọ̀ ń pọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó lè rọ kíríkà ọlọ́run ọba ní rírì ààrẹ rọ kíríkà rẹ̀ so eléyìí ló fà tó jẹ́ pé àwọn míì wọ́n lo àyà yìí láti lè fi sọ pé nípa àdúgbò gbèsè àlùfíàmù ààrẹ rí ọlọ́run ọba láti gbèrè kó àbùsọ̀ wàhúwà yìí lè kó àbùsọ̀ wàhúwà lọ́tí ìfòlùkọ̀bí ike àlàbùsọ̀ ojú kò lè rọ kíríkà ọlọ́run ọba wọ́n lè rí àwọn ènìyàn pé kódà lè rí ọlọ́wọ́ bá tó bá rí jẹ́ pẹ̀lú àtìyánu ṣùgbọ́n eléyìí ìtukùtù ni láti ìdúrókù àbùsọ̀rọ̀ kò sójú tó lè rọ kíríkọ ọlọ́wọ́ bá gàtí kò túmọ̀ sí pé kò sójú tó lè rí ọlọ́wọ́ bá kò sí ojú tó lè rọ kíríkà ọlọ́wọ́ ọba ní kò túmọ̀ sí pé kò sí ojú tí ó lè rí ọlọ́wọ́ ṣùgbọ́n àwọn ààyà àti àhàbíṣù ó jẹ́ kápọ̀ wípé kò sójú tó lè rí ọlọ́wọ́ bá láyé rí ṣùgbọ́n tàbá ní kápọ̀ ti ààyà láti ìdòrìbò láàbò sọ́ọ̀rù ní ìtumọ̀ ààyà ní pé kò sí ojú tó lè rọ kíríkà ọlọ́wọ́ ra sọ àwọn àfáà sọ kìíní kí wọ́n ní náà fún àkáàtì ká sọ wípé al-akhas nǹkan tó wà more specific ní tábà ní yóò kọ́ síbú so ìyẹn ní yẹ̀sẹ̀l bí ojú rẹ̀ àrùn ó túmọ̀ sí wípé èyí tó wà more general ní ìyẹn exist máa ní pé lápòjú orílẹ̀ kí wọ́n sọ wípé kò sí obìnrin kankan nínú mọ́ṣáláṣí lápòjú rẹ̀ ìtumọ̀ ẹni tó kí ni àgbọ̀ ilẹ̀ pọ́kùnrin bẹnu mọ́ṣáláṣí àgbọ̀ ilé kí ọkùnrin torí ní obìnrin ní mo sọ ní ìsọ ọkùnrin so ó túnmọ̀ sí pé kí ọkùnrin wà ní mọ́ṣáláṣí ṣùgbọ́n obìnrin ní òsì so bọ́lá ọba ní láti ìdírí kú àbòsọ ojú kan kò lè rọ ọlọ́run ọba kó rọ kíríkà rẹ̀ tàbí kó máa kó yọ ọlọ́wọ́ ọba pẹ̀lú kí pẹ̀lú dídè so ìtumọ̀ rẹ̀ ní pé kí ojú lè rí ọlọ́wọ́ ọba ó lè má jẹ́ pẹ̀lú dídè ṣùgbọ́n ojú lè rí ọlọ́wọ́ ọba torí pé èyí tí wọ́n ṣe nọ́fíù báyà ṣe nọ́fíù kí àyà sádàmù tó kò bọ́ síbù òun ni lílo ọlọ́wọ́ ọba pẹ̀lú dídè ayé ò gbádàmù wípé èèyàn lè rí ọlọ́wọ́n bá ṣùgbọ́n pé táwọn sọ pé ìwò lè rí ọlọ́wọ́n láyé ń ìtọ́fà òun pé kí ni èyí Musa alaihissalatu tó bèèrè lọ́wọ́ ọlọ́wọ́n pé rọ́bì arìnrìn àjò ìlẹ̀kì ọlọ́wọ́n bá mi ò tóbi yẹn bá ibi ìbò ṣe wọ̀ fàtọ́fà tara ìhóòlù falamma tajalla rabbu lil jabal ìgbà tí ọlọ́wọ́ bá tó fara òkè jàálà ò dákà ọlọ́wọ́ bá ní kí òkè yẹn tọ́ yẹnu yẹn bá faqarra Musa sa'iqa ànábì Musa kò ṣubú rẹ̀ lẹ́nu tó bá mú falamma afaq ìgbà tó tají qala subhanaka onímọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá túbù kékeré mo túbà lọ sọ́dọ̀ rẹ̀ wà ní awọ́lù ìpínlẹ̀ èmi lẹ́ni àkọ́kọ́ tí ó gbà fún ìwọ ọlọ́wọ́ ọba odidi anabi ọlọ́wọ́ ọba ilé ìṣẹ̀lẹ̀ anabi musa alayisalaatu salaam tó ṣe ní pé ó gbọ́ ohun ọlọ́wọ́ ọba ó gbọ́ ohun ọlọ́wọ́ ọba wù ú láti rí ọlọ́wọ́ ọba ohun ló gbọ́ ọlọ́wọ́ ọba ní ilé ẹ̀ ọlọ́wọ́ ọba ní ilé ẹ̀ bẹ́ẹ̀ lànàbùwà Muhammad sọlọ́lá àtàwọn bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣó orí ọlọ́mọ máa ń gbà tó lọ sókè onínúurù anna ara wò ìmọ́lẹ̀ òmùrí bóòmù ṣiṣẹ́ rí ọlọ́mọ bá kò rọrùn láti rí ọlọ́mọ bá so bákan náà ní sọlá sọ pé kí ni rẹ̀ àti tó bá kú ló so láti dìríkùn àbùsọ́ àwọn ojú ò lè rọ kíríkọ́ ọlọ́run ọba àwọn ojú ò lè rọ kíríkọ́ ọlọ́run ọba ìyá wa Aisha lo ayà yìí láti lè fi rí ilẹ̀ wípé kí èyí ò lè rí ọlọ́run ọba gan ìyẹn láyé ń bí ìpé ìròlè ilé ọlọ́wọ́ bá ní ayé ń bí ṣùgbọ́n àwọn kan ní àwọn aládàádálẹ̀ àwọn lòdì sí àyà láti sọ pé èyí ò lè rí ọlọ́run ọba tó bá di jọ́ gbèsè àti àmì náà àwọn afọ́wà ní rárá o àyà fi rinlẹ̀ wípé ojú oúnjẹ ọmọ ìní náà lóra tún àwọn ojú kan tó bá di jọ́ yẹn wọ́n máa wọn lè rọ kíríkà ọlọ́run ọba ṣùgbọ́n wọ́n rí ọlọ́run ọba wọ́n rí ọlọ́run ọba akẹ́kẹ́ àdìsí fi rílẹ̀ èyí àwọn bábá wọ tó máa wọ àjẹ́nà kọlọ́wà tó kàwà fún ara wa wọ́n pè fún wọn rí ọlọ́run ọba àmẹ́gbọ́ sọ̀lá kan tó pé kí fama utu akọ àhábà ilé kún wá rí ojú ọlọ́run ọba lọ kọmọ wo ojú ọlọ́run ọba báyìí so àwọn eléyìí fi nílẹ̀ èpè àwọn olùgbàgbọ́ òdodo wọn ò rí ọlọ́run ọba tó bá ti jọ́m bí ndí alkiyama ní rírí ti afọ gàtí rírí ìdùnnú wọn ò rí ọlọ́run ọba tí ojú wọn ó tutù mímímí látara pé kí ni wọ́n rí ẹni tí wọ́n ń ṣèjọ́sìn fún nígbà tí wọ́n ń bẹ ní ayé léwu jẹ́ ìdùnnú fún àwọn olùgbàgbọ́ òdodo tó bá jọ ń gbèsè kíámà so láti ìdílébù àbùsọ ojú òde ọkùnrin ọlọ́run ọba bákan náà wọn kò lè rí ọlọ́run ọba láyé ń bí láti ìdílébù àbùsọ ojú òde ọkùnrin ọlọ́run ọba tó bá jọ ń gbèsè kíámà náà ṣùgbọ́n wọ́n rí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ojú àwọn olùgbàgbọ́ òdodo wọ́n rí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so gbogbo àwọn claims táwọn mí méjì tí wọ́n ní àwọn ọlọ́wọ́n bá ní kékeré báyìí ọlọ́wọ́n yẹ sáwọn ìrọ́ ní kò pọ̀ síbò ṣáàlì rí ọlọ́wọ́n bá lójú omi na ojú omi yàtọ̀ sí ojú ayé so ló jẹ́ pé àwọn ẹ̀rí Muhammad sallallahu alaihi wa sallam rí ọlọ́wọ́n bá lójú oorun orí ọlọ́run wà lójú oorun ṣe pọ́sìbù tẹ́lú ní àtẹ́sáré Muhammad sallallahu sọ̀lá àtàlá kó orí ọlọ́run wà lójú oorun ó pọ́sìbù ní òǹdíwọ̀n èyí tí máa ń rẹ̀ wá mọ́ dàtí àmọ́ súrọ̀ ọlọ́run ọba bó ṣe rí gbẹgbẹ́ ṣùgbọ́n kí a ló rọ́jú ọlọ́run ọba lójú oorun ní òfin ṣe iṣu èyí tó jẹ́ ìlú ní kí a ló rí ọlọ́run ọba ní pètèkè láyé mi sọdọ́rí pé nǹkan tí a rí lójú orúkọ lábẹ́gbẹ̀ bàtì sọdọ́jẹ́ pé mo lálà kò ní túmọ̀ kan lọ títí mi nínú ẹ̀sìn lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ́ra á ní fìlmanáàmù ẹni tó bá rí mi lójú oorun ẹni tó bá rí mi lójú oorun fàfàyàrá ní kò yọkàwà yóò rí mi ní kékeré So dédé yàtọ̀ sí ojú oorun true life real life only òun ni fi dédé ojú oorun ìdírímù nìyẹn anábìlẹ̀ tó bá rí mi ní ojú oorun fàṣẹ̀yàrá ní ìlú ẹ̀kọ́jọ́ yóò rí mi fètètè kó sọ báwọn sàábé tí ó sàábé tó rí lójú oorun yóò rí mi fètètè èmi tí mi ń ṣe sàábé rí so ti máa ní mo rí lójú oorun bóòmù ṣe mọ́ ní kékeré so àfẹ́lúwà ti jọ́n gbèndé alìkìyàmù anábì sallallahu alaihi wasallam ó ti lọ so nígbà gbọ́nà ìmọ̀ra áni tìlmanáàmì fàkọ́dọ̀rọ̀ áni haqqa ẹni tó wà rí mi lójú nínú èmi gẹ́gẹ́ lórí ẹ̀ fẹ́lẹ́mẹ ṣẹ̀tọ́nà láyẹ̀tẹ̀ mọ́sàlì bí ṣẹ̀tọ́nù kò ń gbé àwọ̀ mi wọ̀ ṣẹ̀tọ́nù ló gbé àwọ̀ mi ṣùgbọ́n kò wo ṣe fẹ́ tàn láti ju ìsìn pé àbẹ́bí lè rí rí sallallahu alaihi wasallam bó mo ṣe ń pa náà bí mo rí ní ìrírí tẹ́lẹ̀ so tí nǹkan tó bá wá bá mi lójú o tó lò ní ànábì Muhammad sallallahu alaihi wasallam bó mo ṣe máa pọ̀ mi sọ́lọ́ mi ó lè rí kankan lójú oorun yìí tí nǹkan yóò sọ pé kí ni àwọn afáà ní ṣàlàyé nítorí describe it tó bá ní òun bí èèyàn kan bí àfáà ní ó ní orúkọ gbogbo ọmọ rẹ̀ funfun wọ́n wọ́n láwà ní gbọ́nà gbogbo ọmọ rẹ̀ funfun yẹn ó ti gbé bábì alábọ̀wà Muhammad sọ̀rọ̀lá sáńté jáde láyé ní ìmọ̀ funfun díẹ̀ díẹ̀ ló wà níbi irúgbọ̀n rẹ̀ wọ́n lè parí irúgbọ̀n irun tó jẹ́ funfun níbi irúgbọ̀n rẹ̀ yìí sọ ìtọ́lọ́wọ́ rí àfá òun rí àfá àtòrí pé irú mọ́lẹ̀ fún gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ wọ́n rí mọ́lẹ̀ wọ́n kún fún panabi kò ṣànàbí lórí rẹ̀ sallallahu alaihi wasallam torí pé 63 years náà lànàbí ló láyé irun funfun tó dẹ̀ wà ń bí irun gbọ́n rẹ̀ ní àbí lórí ẹ̀kẹ́ lè ká gẹ́gẹ́ bí Anas radiyallahu anhu sọ ìpè irun funfun tó ń lórí Anas so ní tó wá lọ́wọ́ náà lójú ohun tó wá lóhun orí irúgbọ̀n funfun yẹn kò ṣe anábì sallallahu alayhi wa sallam kò so ẹni yẹn ó gbọ́dọ̀ ẹni tó mọ àlàyé wọn sọ lára ń ṣe rí tó kanu tíra tó ṣe pé tó wá rí ní tó kanu tíra tó kanu tíra ànábì náà lórí yẹn sallallahu alayhi wa sallam ṣàìtọ́nù ò lè gbé àwòrán ànábì sallallahu alayhi wa sallam wọ̀ bó ṣe lè gbé àwòrán àwọn ìlú wọ̀ kò sẹ́ni tí ṣàìtọ́nù ò lè gbé àwòrán rẹ̀ kò sẹ́ni tálójọ nínú ò lè gbé àwòrán rẹ̀ wọ̀ àti pẹ̀lú àwọn ọlọ́run ó lẹ́nu ní wọn ló kú bí báyìí wọ́n rí ní Kánò òun kọ́ náà rí wọn àlùjọ̀nù ló fẹ́ ní sí ìyàwó èèyàn rẹ̀ ló fi dàbẹ́ ní kóò náà rí wọ́n ní àkúdà òsì tó jẹ́wẹ́ àlùjọ́n ló pọ́pọ́lọ́ àwọn èèyàn táwọn ẹ̀ ṣeré ló wà gbé súra rẹ̀ yóò gbé wọn ṣùgbọ́n bí àlùjọ́n bó ṣe gbé súra ẹni ní ẹ̀wọ̀ ni kò lè gbé súra nẹ́sọ̀lá sàlámọ́ àlùjọ́n kò lè gbé súra nẹ́bọ̀ Muhammad sàlá sàlámọ́ kò lè gbé wọn tọ́jú bá lóun rí ànẹ́bì lójú oorun tọ́jú súra ànẹ́bì kankan lórí òun náà ṣùgbọ́n ibi ìṣù wà ní pé ẹni ẹdún o constitution banabi ṣe rí olóhùn anabi ló dúró so nǹkan ní ìlóyún ló péré ẹ̀ lánàbí fún ẹ torí súra kamado islam tó orí tí o bá ti dáhùn ìtò dẹnu jẹ́rà kan ṣàlẹ́ ìṣọ̀lá lórí ìkẹ́niyẹn ìkejì òun pé ìgbà tó wá ànábì lójú oorun kí ànábì wá sọ fún ẹ sallallahu alaihi wasallam so ilẹ̀ yẹn náà iṣu wà ń bẹ́ẹ̀ ẹlòmílẹ̀ tó bá nẹ́bí sọ fún gbá ah, ẹ̀rùn tó kí o tó ọwọ́ kí o mọ́ sọ ànẹ́bí olè sọ fún ẹ pé kò mọ́ kí o mọ́ torí pé kí ni nítorí olóòsọ yẹn ó tako Al-Qur'an Al-Karim ó tako tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ilẹ̀ so àwọn afáà ní tó bá ṣe pé súrà mẹ́bí lórí oṣì gbọ́ni gbà ní ìyàmọ̀ sọ̀rọ̀ ń gbà ní ti tó ń gbọ́ tó ń sọ ìlú gbígbọ́ ìlú gbígbọ́ yẹn dáadáa so lẹ́bù ìmọ̀ yẹn so bẹ́ẹ̀ náà wá ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àmọ́ súwọ́ ọlọ́wọ́n bá ṣùgbọ́n àárín nǹkan tó ní kí ni òun lọ́lọ́run lójú oorun àríṣì so yíò ṣe ń tẹ́yìn ó bá yẹn gbà ṣùgbọ́n kí ló sọ fún ẹ kí ló lọ́n sọ fún ẹ lẹ́bùn yí má ní kálukú òun ni tó bá lóhun rí ọlọ́run lójú oru lẹ́bùn yí má ní rẹ̀ yóò mú sọ ìkẹ́ tó rí torí pé àmọ́ súrọ̀ ọlọ́run ọba gángan tó bọ́lọ́ ọba ṣe rí ni torí pé kò sọ ní tí wọ̀lá ìṣe tó náà yẹ ìmọ̀ kò sọ ní tó rọ ẹlòmíì nínú àwọn oníṣúfí ìlú tó ti sọnù nìyẹn ṣẹ̀tọ́nù àbájẹ̀mú kan yóò àpíẹ̀sì ó lè wà lè mìíràn lọ́hùn rẹ̀ torí náà ó ti dé lẹ́bù pé ọtí mímu aláàlè ìwú ọ o lè máa mú obìnrin olóbìnrin kò torí ẹ̀ bá ara wọn mímú àwọn oníṣúfí tó ń ṣe pálapàla ibi tí ṣe tán ti gba wọn mú ni inú wo sọ pé kí ni àwọn àtọ́lọ́jọ ṣe ní tí lánàá tó lè mọ̀ ìfẹ́ sí nǹkan tó lè lójú oorun òun rò pọ́lọ́ ṣùgbọ́n ṣe tán ló ń lò so tó bá ti bẹ́ni tó dúró déédéé onírú nǹkan báyẹn hàn sí táàdẹ̀ rí pé ó ṣì ń ṣe ìtẹ̀láṣẹ ọlọ́run á ní lẹ́bù ìmọ̀ ẹ̀rọ ọba fìyànjú bọ́dé yẹn tó jẹ́ kò kí èèyàn ó mú tí àbóṣe gbogbo àwọn nǹkan wá lọ́wọ́ ń lọ so kí ni nǹkan tó sọ fún ẹ sọ̀bí tọ́pọ̀lọpọ̀ ní sọnù nìyẹn tẹ́rì wọn tí wọ́n máa ṣe ìrànù wọn ní kíru ẹ̀rọ ní ó lè jẹ́ kí ni kò ní kíru jọmá ó lè mọ̀ pé òkè mọ́ṣáláṣí kò ní kíru kò ní bọ́ọ̀lù wá kíru jọmá pọ̀láwọ̀ yìí anábi sọ fún pé lẹ́wù tó jù pé kí o máa kírun pẹ̀lú àwọn jàmá lọ eléyìí àwọn nǹkan bí arídáadáa ní o wọn sọ fún pé o ṣùgbọ́n tí wọ́n bá ṣe kùbùrù á ní friday yóò sọ padà wà máa fi wájú ẹ̀mọ́ yẹn lọ́dọ̀ tiẹ̀ ó ju ẹ̀rùn lọ ẹni tá sọ ètò kúrúsì so lọ́dọ̀ ti tiẹ̀ kùbùrù á ń ṣe ní friday friday yẹn ó ju ìrún lọ èyí ń gbọ́rọ̀ olóńgbọ́rọ̀ sọ̀kalẹ̀ wa ṣùgbọ́n wákàtí máa rà mú èèyàn kan yóò kọ̀kí rùn fún òkè ló máa wá ń jẹ́ ṣẹlùmí ni wọ́n ìrún títí ẹlùmí a ní máa kààrẹ̀ ohun títí rùn àkólé yé ní ojú tójú lọ àríkẹ́wà kírùn ní àwọn a ní àmọ́kàlà wà ní kírùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ló jẹ́ pé ṣe kábùlù kọ́ọ̀lù jùlá ní rahimahullahu ta'ala lára àwọn kẹtàn ti tì sọ́dọ̀ rẹ̀ kò ní wípé ìjọ kan ó ń bá wọn ọmọ kéwú rẹ̀ sọ̀rọ̀ ó wá sọ fún wọn wípé òun lálàá òun wá rí ìmọ́lẹ̀ mọ́lẹ̀ wa ní Abdulkadir ìrẹ́ Abdulkadir ana rabbuka ìrìnlọ́wọ́ ọba rẹ̀ hajjatu haram àwọn nǹkan tí mo ṣe ní haram yẹn ti di aláàlú fún ọ bí àwọn àmínú àwọn ṣéwòṣéwò ní manchester kòtò olóhùn wa sọ wípé ìfà yàrá èyí ìrẹ́ ní ẹ̀kọ́ parẹ́ bẹ́ẹ̀ ni mọ́lẹ̀ ẹgbẹ́ ìfúdú sàbí ẹ̀ ó wá ń narẹ́ sí ìtàyí fún àwọn ọmọ kéwò rẹ̀ àwọn àti àpòlẹ̀ ah, ṣe mọ̀ wípé èṣù ní tẹ́ẹ̀rí lójú oníbẹ̀ mọ́kàlù kùránì mo lè gbọ́ yé nítorí mẹ́nu quran ní pé inna Allah la ya'muru bil fahsha ọlọ́run ò kì í pàṣẹ ìbàjẹ́ so nígbà tí wọ́n lẹ́kùn tí mo wà ń fi kó ṣe pé ìbàjẹ́ ni ọlọ́run máa pa mí láṣẹ pé nǹkan aráàmù ó ti dà láàrí fún mi ọtí mímu ó dà láàrí ìdùnnà ṣíṣe ó dà láàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè jọ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ ìmọ́lẹ̀ tí mo rí ìmọ́lẹ̀ fẹ́ẹ̀kì ìfàyàlà yìí tó ló jẹ́ pé ẹ̀yìn lè jẹ́wọ̀ ní ọlọ́run ọba àti kó dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba ìjọba máa ń mẹ́ni ọlọ́run ó ní bóòlù ṣe ń ṣe tọ́lọ́run ọba paláṣẹ a ní láti máa tara wa ìyàwó ló kọ sófin ọlọ́run ọba ayé alukurani kílẹ̀ má ṣe má ṣe má ṣe tó mẹ́nu alukurani ṣe ṣe ṣe tó mẹ́nu alukurani ni àtòkọ sí bó o bá ṣe ń ṣe tán ní o ṣe sí òfin súnmọ́ náà wá sí bó o bá ṣe jìnà sí nǹkan tó náà bá ní o jìnà sí wà kùrán àti lọ́rọ̀ ní sọ lásánà kó o ṣe jìnà sí òfin súnmọ́ náà wá sí èèyàn kan ò gbọ́dọ̀ tàwa ipé ni gbogbo ìdá ṣe ló gbé ṣiṣẹ́ fa ìmìlà òfin àǹtí mọ̀lá ìṣe àyọ̀mọ̀ ìkẹyàmà mi ilé rẹ̀ lọ́wọ́ fọ́jọ́ ìdí àkíyàmọ̀ wájú ọlọ́wọ́ ẹni tí wọ́n ràn lọ́wọ́ òun ló ní tó ti síwájú kò yẹ tó ṣe pé inú mọ́ ṣe ọlọ́wọ́ bá ló ti dùn ẹni gbogbo gbà tó ló jẹ́ pé gbogbo àwọn ojú tó bá rí ní òní wọ náà ojú kan rárá ẹbí sọ̀rọ̀ láàṣálá wó dẹ̀ wà nù náà in fact ọ̀nkù rẹ̀ ni wọ́n àwọn tó gbìyànjú fún tátù ti fẹ́ yí ẹ̀ wọn kan bá ṣe sí yẹn ní wọ́n wọ́n náà àwọn bí àbú tọ́lì àfáà kan wá sọ pé tó bá rúwò ní wọ́n náà ìrọ́ ni o ẹni tí ò ní wọ́n náà lẹ́ni tó bá bàbá ti wọ́n tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala لوري ألاي حديثي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته